أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفن ولم أسترى الكيد يفن نبي محمد صلى الله عليه وسلم ọlọ́run tí ó tún ní kí a máa bẹ lálàáfíà láàárọ̀ tèmi adúpẹ́ fún ọlọ́run ọba náà tọrọ ìkẹ́ ìgẹ̀ fún anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì tí ọlọ́run rán sí wa láti wá fi ọ̀nà mọ̀ wá ìkẹ́ ìgẹ̀ kó máa bá anábì náà kó máa bá àwọn ará ilé ẹ̀ kó máa bá àwọn sọ́ábà ìwọ́n dọ́gbí dára tẹ̀lé anábì náà tó fi díjọ́ gbẹ́ndà jẹ́ gbogbo wa náà pátá tá ń papọ̀ kírun láàyè yìí tá ń gbọ́rọ̀ ọlọ́run láàyè yìí kọ́lọ́n kó gbàdúrà gbogbo wa kọ́lọ́n kó fi wá sí kúndé àánú ọlọ́run. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a ó tún máa tẹ̀síwájú láàárọ̀ tèmi nínú tíra Arba'un Nawawiyya eléyìí tí a ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ ànábì fúnra wa léyìí tí máa wáyé ní gbogbo ọjọ́ yawmal ahad bí a bá ti kí ìran àsùbá àtàn báyìí Hádíìsì tí ó kàn tí a ó máa ṣàlàyé lénìí òun náà ni hádíìsì ẹlẹ́ẹ̀kẹẹ̀ẹ́dọ́gbọ̀n hádíìsì twenty five lẹ́yìn ìgbà tá a ti parí hádíìsì ẹlẹ́ẹ̀kẹrìnlélógún eléyìí tí ó gùn díẹ̀ tá a sì pẹ́ ń bẹ̀ bí àwọn ọjọ́ mélòó kan. ká má gbàgbé gbogbo àwọn ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ níbi tọ́lọ́run ti ń ṣàlàyé fún wa ti ń kìlọ̀ fún wa pé ká jìnnà sí àbòsí ṣíṣe a sì jẹ́ kó yé pé àbòsí ṣíṣe nìí èèyàn á máa ṣàbòsí fúnra ẹ̀ lọ́nà tó pọ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àyè tí a ṣàlàyé nínú ọ̀rọ̀ náà ìṣàbòsí fúnra ẹni òun lọ́fẹ̀ẹ́ pọ̀ jù ń bẹ̀. bákan náà ìṣàbòsí fọmọlàkejì náà kéèyàn ò jìnà sí i kéèyàn ò jìnà sí òun náà àti gbogbo àwọn àlàyé tá a tún gbọ́ ń bẹ̀ náà léyìí tí ń júwe àwọn iṣẹ́ ìṣe ọlọ́run náà àwọn ìròyìn ọlọ́run tá a máa fi ròyìn ọlọ́run pọ́lọ́run ló le tọ́ òun ló le tóyàn òun ní í ṣe jíjẹ mímu òun ní í ṣe ní téèyàn ń lò ó sì rẹ́dí àti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa káwa náà wá wá lọ́nà tó tọ́ ká má fi ọ̀nà tí ò tọ́ ká má fi wá a torí pé gbogbo ọ̀nà èyí tí kálukú bá ṣe náà pátá kéèyàn wá gbọ́ ó tẹ̀lé gbogbo tá a sọ yìí eléyìí ò tara bẹ́ẹ̀ pé kọ́lá ọlọ́run ó lékún kéèyàn sì wá ya tara ẹ̀ kọ́ ò ní gbọ́ kò di ọlá ọlọ́run ọba kù ọlọ́run wá parí ẹ̀ síbi kútọ̀ ẹ tó bá wá gbọ́ tó tún rẹ̀ ṣe náà tó bá dijọ́ gbọ́dọ̀ àdìkì àwọn tá a bá ń fún ní rìsọ́ọ̀tì iṣẹ́ ẹ̀ tóun náà bá bá dáadáa ń bẹ̀ òun náà yà máa dúpẹ́ fọlọ́run ẹni tóun náà bá sì báyìí tí ọ̀tẹ lọ́rùn bẹ́ẹ̀ òun náà lọ́fọ́ ara rẹ̀ fà á kọ́mọ̀ wùlẹ̀ bú ẹnìkan torí òun náà gbọ́ wá sí pé eléyìí ọ̀dà pátì ó kọ̀ kù pátì tó fi wá gbé pàdé ọlọ́run ọba bẹ́ẹ̀ ọlọ́run kọ́ mọ̀ sí wa nírú ẹrú bẹ́ẹ̀ tí ọmọ wa jẹ́ adọ́run mòótọ́ ọlọ́run mọ̀ sí wa ní adọ́run mòótọ́ o bẹ̀rẹ̀ àmọ́ ti yára hamu rahmin hadith ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀dọ́gbọ̀n yìí òun ni àwọn àfáàfún ní àkọlé kẹtírọtù túrúkìlì khair àwọn ọ̀pọ̀ ojú ọ̀nà téèyàn lè gbà fi ṣe dáadáa síwájú ọlọ́run nínú àdìsí yà ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ yé nípa oore àánú tọ́lọ̀ ń ṣe fún àwa mùsùlùmí gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ oyé nínú àwọn míì náà àdìsí náà lọ báyìí ànábì dàr radiyallahu anhu aidan. أن أناسا من أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا للنبي صلى الله عليه وسلم يا رسول الله ذهب آل الدثور بالأجور يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم قال أوليس قد جعل الله لكم ما تصدقون إن بكل تسبيحة صدقة وكل تكبيرة صدقة وكل تعميدة صدقة وكل تعليلة صدقة وأمر بمعروف صدقة ونهي عن منكر صدقة وفي بدء أحدكم صدقة قالوا يا رسول الله أيأتي أحدنا شهوته ويكون له فيها أجر قال أرأيتم لو وضعها في أرام أكان عليه وزر فكذلك إذا وضعها في الحلال كان له أجر أخرجه مسلم فارس مسيري ناني أو نقول bó tilẹ̀ gẹ́sí pé àwọn oríṣiríṣi ẹ̀kọ́ náà ló sọ̀rọ̀ sínú ẹ̀ bá ti sọ fúnra wa ṣùgbọ́n à ń kò rí ẹ̀ òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúpọ̀nà téèyàn lè gbà fi ṣe dáadáa síwájú ọlọ́run bó bá ríra rẹ lábalábì kan yí pé ọ̀ lágbára láti ṣe eléyìí ó rí wípé ó tún lágbára àti ṣèmíì àbí tó fẹ́ kàn ṣe lókù kò wá ní rí àwíjàre kan ìsíwájú níjọ eh, lọ́dọ̀ Ọlọ́run jọgbọdà lèkè àrọ yìí pé à torí pé kò sí nǹkan báyìí fún mi ìjẹ ń sin lọ́hùn Ọlọ́run ni rárá yóò máa pe àwọn kan tó yẹ pé tí wọn sọ pé ò níhun tí wọn sọ pé ò níhun yóò wá tún pé àwọn kan tí ò tún bẹ́ẹ̀ ní tó tiẹ̀ táwọn sì sin lọ́hùn abẹ́nìkan gbọ́dọ̀ ẹnìkan máa ń pè à torí pé òun ò lówó ni Ọlọ́run sì pe àwọn nínú àwọn ànábì Ọlọ́run tó yẹ pé láyé tí wọ́n fi jáde láyé wọn ò fi kọ́ọ̀pù kọ́ọ̀pù lásán wọn àfi mumi rí wọn à ní kọ́ọ̀pù téèyàn lè fi mumi wọn à ní gbàlù kankan ẹ̀rí ibi téèyàn tárí kàrí kọ́ máa ẹ̀ pé bọ́sẹ̀ ṣíṣe lónìí ó ní bóyá ó ní kọ́ọ̀pù tó máa fi mu gàrí tó wá tẹ̀ tẹ́rì nìkan fọ ní bóyá ọ̀dẹ́ náírà tó sáré fi bẹ́ẹ̀ gàrí agolo kan àwọn eléyìí ò tiẹ̀ ní bí wọ́n bá bóun gbẹ bá dé ẹ fẹ́ mumi wọ́n lòdò ní odò wọn mọ̀ wá tí wọ́n ti lọ lè mumi wọ́n tẹ̀ tún ní ten naira tó tún fẹ́ sáré ra pure water kó ngbẹ́ngbẹ́mí ó tẹ̀ lágbára ìjọ fẹ́ tọrọ lọ́dọ̀ yẹn àwọn ò ní tún tọrọ wọ́n mọ̀ wábi tómi wà káàkiri odò bá wà tí wọ́n ti romi mu odò náà gbá tí bá bẹ̀ náà wọ́n fi mú bàbá àwọn bá jódò lẹ̀ wọ́n fọwọ́ bù bẹ̀ náà wọ́n fi mú wọ́n tún padà sílé. subhanallah kẹ́ni wàá pẹ́ tó ìyá aná tó fẹ́ jẹ òun ni òjòkó sùn bẹ́ẹ̀ ni má ti fẹ́ pariwo pé àìrẹ́ ọlọ́run owó tó fún òun yìí lọ́pọ̀ owó kọ́ afún ọ kó òjò sìn lọ́hùn orí ibú tó fẹ́ ṣe náà ni òjò sìn lọ́hùn pé mo bí sì ni mi ò ráyè ni ọlọ́run Ànábì Sùlẹ̀mánù bọ́ta sebe èèyàn lásán lòun kọ̀ǹtró owó lásán lòun kọ̀ǹtró Ànábì Sùlẹ̀mánù kọ̀ǹtró àlìjẹ̀nu ń kọ̀ǹtró ẹranko ẹ̀pẹ́ tí ó kọ̀ǹtró ẹranko tí ó kọ̀ǹtró àwọn nǹkan ọ̀sìn tí ó kọ̀ǹtúrà àlìjànú tí ó kọ̀ǹtúrà àwọn èèyàn ó túmọ̀ sí pé bísí rẹ̀ ń gbọdọ̀ pọ̀ ìgbà wo ló tó bá àtẹ́ǹdì sáwọn èèyàn ìgbà wo ló tó bá àtẹ́ǹdì sáwọn àlìjànú ìgbà wo ló tó bá àtẹ́ǹdì sáwọn ẹyẹ tí ń kọ̀ǹtúrò kẹ́nìkan á pẹ̀lú ọdún mo bísí ni <laughs> èèyàn mélòó lọ́n kọ̀ǹtúrò àgbáńlá ayé kan náà ni wọ́n kọ̀ǹtúrò òun kọ̀ǹtúrò àgbáńlá ayé bíi mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ bí àwọn èèyàn ti ń ṣe tiẹ̀ ní òtún àwọn àlìjànú náà yóò tún àtẹ́ǹdì sáwọn náà ìwé yẹn lásán ni wọn á tẹ́ǹdì sí ó sì jẹ́ pé àwọn èèyàn mélòó gan ni sáré mo bí sì ní yàrá òní èkó ọ̀la àbàdàn òun ní ojú ọlọ́run ni ẹ̀ ìwélé wọn àìníkan sí ni ìyàtọ̀ fẹ́ jẹ náà di ojú kò sí wọn ọlọ́run kọlọ̀ nǹkan sànù wa bẹ́ẹ̀ torí ìdílé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wá nì bí yẹn bá wá ń pẹ́ torí ọ̀nà kan lójú ìdòjó kó wọn ó sin lọ́run ọlọ́run tún fọ̀nà míì lẹ̀ òun náà ni gbogbo àwọn àlàyé tí àwọn àdìsí yìí fẹ́ máa ṣàlàyé fúnra wa. àbáwọ̀ àbúdárì gàfárí lọ́gbà wa ó ní anna unasa ó láwọn èèyàn kan mina sábẹ rasulillahi sallallahu alayhi wa sallam nínú àwọn sọ̀hábà nàbì wọ́n lọ bá nàbì njọ kan kọ́ọ́lù lè nàbì wọ́n sọ fún ànàbì pé rẹ̀ ànàbì ya rasulallah irú ọlọ́run dáàbà áàlù dòthóòrò bil ujur àwọn olówó mà ti kó ládàá tán lẹ̀ kí làwọn náà fẹ́ ṣe báyìí àwọn olówó ti gba ládàá tán yusọlúùnà wọn a máa kírun kàmánù sọlì báwa náà ti ń kírun wàyàsùmùnà àwọn náà máa ń gbàwẹ̀ kàmánà súnmù báwa náà ti ń gbàwẹ̀ táwa tó pẹ̀ báwọn olówó báwọn òkìkí ń kírun báwọn ọmọ nílá báwọn bá lówó ń tiwọn báwọn bá ń kírun àwọn ò ní kírun àjọ ń kírun náà ni o báwa bá tẹ̀ ní àwọn bá lè gbàwẹ̀ láwọn gbàgbé wẹ́ àwọn olówó ń gbé wọn ò lè fi parun àwọn náà máa tún gbàwẹ̀ wàyàtà sọ̀dàkú náà fi fòdúlẹ̀ àmúwálẹ̀ èyí tí wọ́n bá tún wá nákùnú wọn ó tún fi ṣe sàrà báwa ẹ̀rí nǹkan ó tún wọn fi sàrà báwọn èèyàn ìdá ànábì bó làwọn ṣe wá bẹ́ẹ̀ ní ládá báyìí ẹ wò nǹkan ẹ wò ọ̀rọ̀ àwọn sọ̀hábà ẹ wò ọ̀rọ̀ àwọn sọ̀hábà ká tó lọ ńbẹ yẹn ẹ wo ohun tó gbé wọn lọ́dọ̀ ànábì o ẹ wo ohun tó gbé wọn lọ́dọ̀ ànábì kí ni wọ́n sojú kòkòrò kété pé wọ́n ń sọ bá ànábì pé ìrẹ ànábì báwa náà àwa náà nídìí owó abẹ́gun mọ́tò ńláńlá rárá èyí nǹkan wọn ò lọ bá ànábì pé ànábì à ilé tá à ń gbé yìí àwa náà fẹ́ gbé àwa náà fẹ́ kọ́lé ńláńlá wọn ò lọ bá ànábì bẹ́ẹ̀ wọn ò sì lọ lè bá nẹ́bí pé à torí pé àwọn olówó láwùjọ àwọn èèyàn ọ̀ka wọn kún rárá wọn ò sọ yóò fà nẹ́bí kí ni wọ́n ń béèrè lọ́dà nẹ́bí jẹ̀mọ́ wọ́n ń béèrè báwọn náà ó sì máa wọ́n ń sojú kòkòrò ládá táwọn olówó ń ní ẹ wò nǹkan ọ̀dọ̀ ọlọ́run òun ló mú mú láyà tiwọn ọyọ wọn yàtọ̀ sáwa àwa àsìn tó ṣe wípé tí ó wà lẹ́mìí wa tá gbèsè tájẹ́tì táwọn rò ní wípé yes ah ó sì gbé mọ́tò kan jáde báyìí mọ́tò yẹn le gan-an yẹn le gan-an ah ó ti ah two thousand and seventeen gan-an ni mọ́tò yẹn wò tí rí àjọ lóru mọ́tò yẹn láyé ni gbogbo ọ̀nà lájọ wá o bá sì lò ó nítorí pọ̀lọ́pọ̀lọpọ̀ ọmọdé mi ní nìgan nìyẹn lọ́kùnrin lóbìnrin ojú àwọn yẹn ti fẹ̀ máyé a little thing tó yẹ kán ṣe tẹ páànà ọmọ bí rí ọwọ́ bọnu táwọn ọmọ bí jẹ tí wọ́n máa fi mu lálàáfíà tí wọ́n sì ní rest of mind tí wọ́n ní fọkànbalẹ̀ wọn ò ní ṣe é ìtọ́ ga jù wọ́n lọ wọ́n máa lé káàkiri abẹ́nìkan gbogbo tí wọ́n ní bá òun ni wọ́n máa lé káàkiri èyí tí wọ́n fi máa gbégbé ìgbésí ayé àlàáfíà tí wọ́n ṣe níwọ̀n tí wọ́n jẹ púpọ̀ irọ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀ ewu àwọn sọ̀rọ̀ gẹ́sà ayé ló mú mọ́láyà tiwọn èrò àríkíámọ̀ ló mú mọ́láyà wọn wọn wá ń sọ fún àná pé eré ànẹ́bì ò rí bóòlù àwa wà á sí báyìí àwọn wọ̀nyí ti gba aládá tán lẹ̀ títí wàá rí ìwúrẹ̀ àríkíámọ̀ báyìí sáwọn wà ní yẹpẹrẹ ojú ìwúrẹ̀ àríkíámọ̀ làwọn ọ̀bẹ káwọn yẹpẹrẹ táyé kọ́ táyé wọn jọ wọn lójú abẹ́ẹ̀ríkà ẹgbẹ́ ìjọba jọ alójú láti ah ibi tí Dangote bá dúró ìwọ lẹ́gbẹ̀ẹ́ Dangote ọ̀ gbọ́dọ̀ dúró ọgbọ́dọ̀ àgbọ́dọ̀ dúró mi tó bá bọ́ bàtà sí oríṣiríṣi àwọn nǹkan ni àwọn èèyàn máa ń sọ wọ́n máa fi bàtà jọ èèyàn bàtà ẹ̀ lásán ò lè kọjá mẹ́ ò gbọ́dọ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ mi tó bá bọ́ bàtà sí gbèlè kọ́ àpò jòkó lẹ́gbẹ̀ẹ́ mi tó bá jòkó ìranu gbogbo eléyìí àìlágbọ́yé ẹ̀sìn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa ló dá wàhálà òun lẹ̀ sí wa lẹ́mìí láàmúlẹ̀ àgbàtà jẹ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ wọn ọlọ́run ò pé kán rí báwọn bọ́lọ̀ ti ní kán rí gan ni wípé tálíkà tí ò ní nǹkan kan kájọ fẹ̀gbẹ́ kan ra wọn mọ́sálásí kí tálíkà àwọn náà wọ́n fi máa ronú gbà èmi àti Dangote gan àjọ máa ń fẹ̀gbẹ́ kan ra wa mọ́sálásí ni táàtún kírun tá tún bá mi lọ́wọ́ táàjọ kíra wa bó ti yẹ kárí inú Islam nìyẹn òun náà lè rí i pé ẹni tí mi rẹ̀ jọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yìí kò tí jẹun látàná yóò lè wá wọlé yóò wà lè wò pé ẹ dákun ṣe arákùnrin tí tèmílẹjọ kírun ẹdá kan ń bo lé rẹ fúnra ẹ ní wàá kó jẹ sẹ́yìn mọ́tò ẹyà ẹmú mi délé ẹ yọ wàá jálẹ òun náà mọ wàá jẹun rẹ mọ wàá dùn òun náà mọ wàá ṣàdúrà fún Dangote òun yọ mọ wàá gbégbèsè ayé àlàáfíà gbogbo tí ń jẹ àgbákò nu dúkìá rẹ gbogbo ọmọ yọ wọn kàn máa kọjá lọ bẹ́ẹ̀ ò sí nǹkan ni ìwọ ń gbàtẹ pé òun náà ò ní kò ní bá wọn kírun yóò máa kírun rẹ̀ nu yàrá ni ẹnìkan sọ̀rọ̀ kan láìpẹ́ wọn láwọn lọ àwọn lọbì kan jọ kan àwọn lọ lè ṣe lẹ́kṣọ̀ nílùú kan bàtà àwọn wá débẹ̀ àwọn láwọn súndọ̀ ẹnìyẹn ẹnìyẹn sọ fáwọn yìí pé àwọn ọba sọ fáwọn pé àwọn ń bọ àná kò lè ẹ má bínú gẹ́gẹ́ pé àkàtà lílé wá bíi náà ìtawà àwa náà lérò pa abẹ́ padà sílùú wa lórí kóńgbà tílẹ̀ ká wọn làwọn kóńgbà tá a lẹ́ni tá a mọ̀ ká káyà bíi ká sùn tẹ́ẹ̀bà ti kò lè á lọ wá bí òtẹ́ẹ̀lì kan sùn àbí ká sì lọ lè wá wọn sáàsì kan sùn tílẹ̀ bá máa mọ̀ lọ. ntọ́kọ̀ fi kọ́ àkété pé báwọn náà mú wo pé láti lè prepare àlejò ní ìtọ́ báyìí pé lèmi bá ní kò ní ìdí báyìí pé tó ń jẹ à ní a bọ́ ta lọ lè mu tíì lọ́dọ̀ àwọn mọ́là àwa nígbà tí ìyàwó náà sì dé ìyàwó náà kò sí jẹ kankan tí wọ́n dáná àwọn bá bọ́ tà sì lọ lè jẹun àwọn sì sùn wọ́n ní táwọn ń sọ yìí olówó gidi ni o tó lówó dáadáa nígbà tó sì dé tó di lásùbà àwọn bá ní àwọn bá sílẹ̀kùn àwọn gẹ́gẹ́ wọn sí géètì táwọn gbọ́ ti ń pèrún káwọn lọ lè kírun ah ẹ fẹ́ lọ kírun ah rárá o inú ilé náà làwọn ti kírun ah torí kí ni tí mọ́sáàsì ń bẹ àbí lèṣe mọ́sáàsì ládùúgbò ah, ẹ̀já wọn lọ kírun mọ́sáàsì ah gbogbo àwọn aládùúgbò yẹn wọ́n ṣe yẹn dáadáa wọn fẹ́ràn yẹn bó ṣe kíní kan ah, kí ló dé láti ah, rí pé kíní nísìnyí wọn kàn wọ́n á dààmú yẹn ni wọ́n wàá tọrọ owó lọ́wọ́ ẹ̀ẹ́ torí kí wọ́n wàá tọrọ owó lọ́wọ́ yìí òun ló fi di wípé ẹ̀yin bá wọn kírun ládùúgbò bọ́lọ̀ ti kẹ́ yín tó yìí àwọn àjẹ́ pé ọwá sílẹ̀kùn ọ̀rọ̀ fáwọn àwọn aláìsí wá sí fún un tọ́lọ̀ ń kó fún ọ kí sì wọ́n lo níyì kì í ṣèwọ ló ní owó ọlọ́run ni ọlọ́run kẹ́yìn ọ ní distributor ni tí òyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó mi nìyẹn ẹni gbà tọ́lọ́n kẹ́pẹ́ ọ ní distributor kọ́kọ́ máa distributor fáwọn èèyàn máa pín fáwọn èèyàn lọ́lọ́run fi kólé ọ lọ́wọ́ àwọn kan bẹ wọn ò ní èmi ọlọ́run mo ní owó mi bọ́kà kólé ọ lọ́wọ́ gẹ́gẹ́ bá dáhùn pé tó bá jẹ́ distributor náà òun náà máa ní géènì tiẹ̀ tí ó máa gbà òun náà máa ní owó tiẹ̀ tí ó máa ní tó wọ́ọ̀kà jẹ́ nìyẹn ṣùgbọ́n ọ̀wọ́ kan á kó sílé é kó sílé tí ọ̀bọ̀ wá rí ẹ̀rẹ́ rí àwọn ẹ̀wá tó ń tó lọ létí sínú inú olè tí wọ́n ti fi ya kọ̀ǹtì ẹ èyí táwọn tẹ̀ tó jí kónu ṣùgbọ́n èyí tọ́lọ́ wọn tó tẹ̀ tó ń rí lọ́nà aláàlí gan kéde kó wọ́n lo ní àní ọmọ lọ lè kó sí báǹkì kọ́mọ wà ń bẹ̀ láàrin ọdún mẹ́wàá láàrin yìí kọ́ àwọn tí yà ń jẹ àwọn lá ní òpin fún káwọn náà gbégbèsè ayé àlàáfíà káwọn wá ṣàdúrà fún ọ kó o pé àmọ́ náà tọ́lọ́ ń kólé ọ lọ́wọ́ nígbà tó wá jòkó sínú ilé tó lóun kírun àtòwò àtàwọn ọmọ nínú ilé tó lọmọ sáàsì lọ lè kírun káwọn èèyàn ṣàǹfààní látara rẹ káwọn èèyàn rí ọ gẹ́gẹ́ bíi wípé ládùúgbò olówó tí ń bẹ ládùúgbò àwọn o àwọn jọ máa ń fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni bóòlù ṣe àwọn ọ̀pọ̀ yẹ kó ṣàánú ẹnì kankan àwọn pé ẹnìkan fi ìyọ́n ṣe kíní kan ṣébi tó wá wà yìí ni wọ́n ti wá ní káwọn mọ́lé kí ló fẹ́ fi sọ́lé rẹ táwọn táwọn ò lè bá tẹ́wọ́n bìyẹn wá kí ló fẹ́ fi sọ àfikọ́ lọ́wọ́ ọmọ sọ́yìn ọlọ́run nìkan ní sọ yẹn kò sí security kankan tó lè fi sọ pé eh, àwọn olè ń bọ̀ torí di eléyìí àwọn ọ̀pọ̀lọpọ̀ olówó wa ní nàìjíríà wọn tàwa ìkọ̀kọ̀ alẹ́ ní yorùbá àìlágbọ́yé ẹ̀sìn ó ti wájé kí wọ́n kíláàsì ara wọn ó wájé pọ̀pọ̀lọpọ̀ náà máa fojú eléyìí wò wọ́n èyí ń kọ́ ni èrò tàwọn sọ̀hábà lórí wípé àbẹ́yà náà fẹ́ gẹ́gẹ́ bí àwọn olówó tó ṣe pé àwọn olówó wa wọ́n ti fojú yẹpẹrẹ àwọn tán ní ẹ̀rí gan wọ́n ti kà wọ́n kó bàtà yẹn tẹ̀ ìdámọ̀ kankan ọba dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ẹlòmíì kankan wọ́n pa mọ́tò mi jẹ́ ọ̀kadó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ọ̀tọ́ ọ̀sẹ̀ kankan o mọ ètò ìmọ̀nira mọ́tò yẹn kí ni ká bílíọ̀ mọ́ ra gbogbo àwọn ìgbéraga oríṣiríṣi ó ti wá wọ ẹlòmíì lẹ́wù kí ṣe pé léwu ni ìṣesí àwọn olówó tàsùkò àwọn sọ̀hábà kí ṣe pé yẹn gbèlè tó jẹ́ sí wípé àwọn ọmọ máa wípé káwọn náà jóló òbílẹ̀ kíláàsì ara àwọn yẹn kọ́ èyí táwọn ń ní wípé láàdá tí wọ́n ń gbà ń làwọn náà sì fẹ́ mọ́ nírú ẹ̀ abẹ́rẹ́ nìkan ní táwọn lọ lè fi rí bàbá dáadáa ọ̀gá rẹ ọ̀gá tó yẹ kéèyàn nínú ẹ wà nẹ́bí sallallahu alaihi wasallam ẹ wà nẹ́bí gbọ́dọ̀ kalẹ̀ tí ẹ wá fẹ́ kọ́ ọlọ́run ò ṣe kankan bẹ́yìí náà ni ah, ọlọ́run ṣe nǹkan bẹ́yìí náà kódà nǹkan tó ṣe fún yín gan tìyín náà tó ọ́sẹ́kù máa tàṣọ dàkú náà ẹ̀yin náà tún ṣe sàárà ń bẹ̀ ọlọ́run sí àwọn kankan bẹ́yìí náà tẹ́yìn náà tún máa ṣe sàárà ń bẹ̀ ká tó lọ mẹ́rin ká ànábì tó sàlàyé àwọn kan táwọn pé yẹn kété bóyá wáyé ìdàdà bíi Dangote náà bọ́ọ̀ bá ṣe ní ìmọ̀ náà kékeré tó tó níhùn náà nínú ẹ̀ náà bọ́ọ̀ bá ṣe fi ṣe sàrà báwọn yẹn náà eléyìí náà mọ̀ ju rẹ̀ pé tó bá pọ̀ náà ọ̀nà bọ́ọ̀ bá ṣe ní ìmọ̀ àwọn náà bọ́ọ̀ bá ṣe ní àwọn náà yóò mọ̀ ju rẹ̀ pé tó tó pọ̀ sí náà ọmọ náà ọmọ fáwọn tí ò ní. ló fi jẹ́ sí wípé kì í ṣe pé bí lẹ́yìn tó máa tó ro ti pé ẹ fún òun ṣe dáadáa pàápàá jùlọ fáwọn ẹbí tó súnmọ́ ni ọmọ ni bàbá ni ìyá ni àwọn ẹbí tó súnmọ́ ni nínú ẹbí ni téèyàn náwó sí wọn ànábì wa bẹ̀rẹ̀ rẹ̀ pé àà inna bi kulli tasbihatin sadaqa ṣe gbogbo gbólóhùn subhanallah tó o bá ti ń jáde lẹ́nu rẹ̀ náà tó ń ronú kan yín pé ah, ẹ kì í ṣe nǹkan báyìí ìyìn bí sọ́wọ́ subhanallah ọlọ́run ẹ̀kọ́ ládàálẹ̀ fóun náà wípé ó sì ṣe sàárà ẹwà nẹ́bí sallallahu alayhi wa sallam kẹ́lìmọ̀ subhanallah tó sọ jáde lẹ́nu rẹ̀ o tọ́lọ́run ní kó o lè sọ ìhùn jáde lẹ́nu sọ́dà kọ yọ̀mọ̀ jẹ́ sàárà fún ọ ẹwà nẹ́bí sallallahu alayhi wa sallam wakolo tẹkibira ti n sọdọ akọ gbogbo gbólóhùn Allahu akbar Allahu akbar tó o ṣe wọn náà sọdọ ni wọn yálà orí nǹkan kankan nínú iṣẹ́ ọlọ́run tọ́lọ́run ṣe ni ọ̀wá gbé ọlọ́run tó Allahu akbar ọlọ́run ní ẹ̀kọ́ sọ́dákọ̀ lẹ́kọ́ sí sọ́dákọ̀ ẹ̀wù nǹkan. gbọ́dọ̀ wà kullu tahmidatin sọ́dákọ̀ gbogbo gbólóhùn alhamdulillah tó ń ṣe náà ìpẹ́tọ̀ ọlọ́run mo dúpẹ́ eléyìí tó ṣe fẹ́mi náà yìí o mo dúpẹ́ o mo jí làárọ̀ yìí mo lè gbé apá mo lè gbé mo tún lè wá rìn láti sin lọ́hùn ah alhamdulillah ọlọ́run ẹ̀kọ́ ládàá rẹ̀ fún ẹ kọ́ kó ṣe sàárà pẹ̀lú gbólóhùn tó wí jáde ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ànábì tó ní wa kó lè ta ní ilà tí ń sọ́dàkọ̀ gbogbo gbólóhùn la ilaha illallah tí ń jáde lẹ́nu yàn ànábì ní sọ́dàkọ̀ ló máa jẹ́ ẹ̀yà ẹ̀kọ́ ládàálẹ̀ fún kó ṣe sàárà bákan náà wa amru bi ma'rufin ìpaniláṣẹ dáadáa téèyàn ń ṣe òun náà sọ́dàkọ̀ sàárà ni ànábì ló sọ o ó túmọ̀ sí wípé iṣẹ́ apaniláṣẹ dáadáa ṣíṣe kì í ṣe sí àwọn àfáà nìkan bó tilẹ̀ jẹ́ sí wípé ó ní àwọn májẹ̀mú ó sì ní àwọn àríwòye kì í ṣe pé yẹn náà mo wá jẹ́ afọ́jú ń fa afọ́jú lọ́pàá èyí tó kúnta táwọn èèyàn ń ṣe lénìí ọ̀nà wo ni afọ́jú ń fa afọ́jú lọ́pàá ẹ wo àwọn àwọn kan tó ṣe pé paapin ẹ̀sìn lọ́dọ̀ tiwọn òun náà nìkan sọ fún yàn yín pé wọn náà wàá lọ ìjáde forty days wọn náà wàá lọ ìjáde olóṣù mẹ́ta ẹ̀rí wọn náà máa wá lọ lè pé àwọn èèyàn sẹ́sìn ọmọ kọ̀ńdọ́kítọ̀ kan tí wọ́n bá wá ra rí ní gáràjì tí wọ́n bá ti bá àwọn náà sọ̀rọ̀ hmm? wọ́n ní ká lọ wọ́n sì mú òun náà lọ jáde òun ó sì tún gba òun ó sì tún kó gbó rẹ̀ lọ́wọ́ yóò tún mú gbó dáadáa tẹ́kí ẹni tí nǹkan kan ò yéwu náà bí àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sì kọ́ ọ ní àwọn nǹkan ọ̀hún tí wọ́n tó tẹ̀lé ra wọn òun náà bọ́ tàwọn ló sì wá sí wá sí wá sí tán ẹ mọ̀ bọ̀ wá ẹja lọ jáde náà ni jáde náà gbogbo ẹ̀ afọ́jú ọmọ afọ́jú lọ́pàá sẹ́yìn pé afọ́jú tó fa afọ́jú lọ́pàá náà ibo wọ́n jọ ń lọ jàmáà nù kòtò náà gbogbo wọn jọ lọ lè kó sí ló fi jẹ́sí wípé ẹni tí ó pèèyàn sẹ́sìn ẹ̀sìn ń gbọ́dọ̀ yéhùn náà òwò náà gbọ́dọ̀ mọ tó o fẹ́ sọ fáwọn èèyàn yẹn pé òdodo ni wọ́n gbọ́dọ̀ mọ òfin ọlọ́run lórí ẹ̀ kò fi ní jẹ́sí wípé nǹkan tí ó máa bàjẹ́ yọ pọ̀ ju tẹ́ ẹ̀ máa tún ṣe lọ èyí ń pọ̀ lónìí lórí àwọn àṣìṣe àwọn èèyàn tá à ń sọ wọ̀nyí ní nǹkan bíi ọ̀sẹ̀ kan sẹ́yìn à ń pọ̀ pẹ̀lú àwọn àtàwọn ọmọ kéwú a wá rí ìkan nínú àwọn tóun náà máa gbé àwọn tó yẹ pé sẹ́yìn náà lòun náà gbé lọ́wọ́ ọmọ rẹ̀ wá ti wá lè kéwú lọ́dọ̀ wa rí wọ́n ń béèrè pé asẹ́ẹ̀tì ẹ̀ gbúrò ọmọ wọn àwọn ògbúrò ẹ o ọlọ́mọ tó yẹ pé àwọn ọmọ wọn ó sì yẹ kó kéwú gbà kó lè kéwú torí pé kò nǹkan ṣe sí àbá rẹ̀ ń ṣeun kò ó hẹ́ẹ̀tì bí àbá rẹ̀ ti máa ṣeun èpè ní wọn bí àbá rẹ̀ ṣe bàbá àwọn tó ṣe pé bàbá àwọn ló fi ìyà jà wọn níbi kan kán gbẹ́sẹ̀ wá kán wá adé sọ́ọ̀bù kí wọ́n ní òsì ńlẹ́ ọlọ́jáde gbogbo kọ́sítọ́mà parẹ́ yẹnyẹn kò sí kọ́sítọ́mà kankan mọ́ wà á kọ́sítọ́mà kankan wádọ̀ rẹ̀ mọ́ ibi iléeṣẹ́ parẹ́ wọ́n wá jẹ gbèsè jẹ gbèsè bí wọ́n ń pa àwọn òrùn jẹjẹ subhanallah kó o ṣe yí òun kó mójútó sẹ́ káwọn ọmọ rẹ̀ ó ní láárí láyé kó mójútó sẹ́ ara dáwà kan nìyí òun náà bọ́ọ̀bà tí ẹ máa lọ yóò wà limited kò ní máa pa iṣẹ́ rẹ lára islam ò pé ká má islam ò pé ká má ṣiṣẹ́ islam ò pé kọ́ wa sọ pé iṣẹ́ kí ló ń ṣe iṣẹ́ dáwà nìkan ló ń ṣe ò ní kankan mi tọ́nà fi ń wọlé tó fi ń jẹ. bóra kó ṣe pé kọ́ máa pa àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó pé nǹkan kan máa ń jáde ń àmọ́ pé kò sí aburú ṣùgbọ́n kọ́ wá pé ọkàn jáde lọ ọlọ́gbà àwọn èèyàn sẹ́sìn bí wọ́n gan ò ní í tó fi pè àwọn èèyàn sẹ́sìn ọ̀hún kẹkàn sá wá àwọn ọ̀rọ̀ kan kẹkàn sá máa hun náà ni la ilaha illallah àti mẹlábẹ la ilaha ju gbólóhùn la ilaha illallah òun nìkan lọ bí mẹlábẹ gbólóhùn la ilaha illallah òun yẹn ó ju ká wí lẹ́nu lásán òun nìkan lọ. torí di eléyìí anábìyẹ ká mọ̀ yìí pé ìpènisẹ́sìn lóòótọ́ nínú nǹkan tí yóò máa gbà ládàá tí yóò máa jẹ́ sàárà ni àmọ́ gbogbo bá ti sọ yìí kìí ṣe pé mùjáràdù bẹ́ẹ̀ nìkan o yóò ní àwọn àmọ̀dájú téèyàn náà mà lórí ìpènisẹ́sìn pé nítorí pé àwọn èèyàn sísíwọ́ náà mọ̀ o kìí ṣe pọ́n sọ fáwọn èèyàn pé ẹ máa lọ lè fi ìtọ̀ ẹ máa fi fọ ìgbẹ́ yọ̀ mọ́ tẹ bá ti bu omi ẹ bá ti bu ìtọ̀ rọ́bà kan tó ti yé ẹ sì wá ìgbẹ́ bíi kọ́ọ̀bù kékeré ẹ máa fi ra kàǹkà ẹ máa fi gbóra ẹ mọ̀ ọ́ gbogbo bí ẹ bá dé báyìí pẹ̀fúmù olóòórùn ni ọmọ ọrùn lára yín ẹ rí i pé bóńtọ̀ ọba ti yọ báyìí làwọn yóò ti mọ̀ sáfù pé àwọn ah, ah, ẹsẹ̀ ẹ̀yàgbé ara ni ẹni tó tọ̀ọ́lé ni gbogbo ẹ̀ ní ọmọ ọrùn lára ẹ̀ ẹ̀yàgbé ara ẹ̀ tọ̀ọ́lé bí ó sì rí nu gẹ́gẹ́ bó ṣe pé àwọn náà afẹ́ ní dúró tó ń tọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn náà sì rí kó jẹ́ sí wípé èèyàn tí ó pè yàn sẹ́sìn náà nǹkan kan òye òun náà ibi tí ń gbà àwọn èèyàn sí òun náà ò nímọ̀ nípa ẹ̀ àwọn onímọ̀ nípa tá a pè àwọn èèyàn sí ni. bákan náà wà náà ìwà ni mùnkárì ìmọ̀ èèyàn níbi nǹkan ọba lẹ́kẹ́ ọlá ọ̀fẹ́ níbi nǹkan tẹ̀sìn kí kéèyàn máa sí àwọn èèyàn lọ́wọ́ nípa ẹ sọ́dákọ̀ ni wọ́n máa jẹ́ nǹkan táwa ń sọ náà nìyẹn o mélòó mélòó nǹkan yóò sọ fáwọn pé aráàmù ni ẹ má ṣe é sì ni kì í níwájú ní sì nǹkan náà ṣùgbọ́n náà mọ̀ yóò sì máa rò pé dáadáa lòun ṣe torí pé kò yéhun náà náà mọ̀ àwọn oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń ṣe ẹ̀rí nínú àwẹ̀ nísìnyí bàbá lẹ́nìkan tó àwẹ̀ ń gbòó táwẹ̀ ń dààmú ẹ̀ tó rùn mú tó wá ń dami sórí wọn ni à wọ́n fẹ́ bá àwẹ̀ rẹ jẹ́ ni ewu ní tó ń ṣe kò gbọdọ̀ síbẹ̀ ẹ dákun bó ló di pé èèyàn gbọdọ̀ síbẹ̀ eléyìí kò sí tó ba àwẹ̀ jẹ́ nípa rẹ̀ ẹ̀rọ mẹ́ta ah ọ̀wẹ̀ lọ́sàn-án àwẹ̀ ọ̀ gbọ́dọ̀ wẹ̀ lọ́sàn tó bá ti wẹ̀ lọ́sàn-án àwẹ̀ rẹ ti bàjẹ́ àìwẹ̀ ní já àwẹ̀ àìwẹ̀ òun ní já àwẹ̀ ẹ̀wù nǹkan oríṣiríṣi làwọn gbọ́ oríṣiríṣi làwọn rí mọ́mọ́ rẹ ni tó orun pákó lọ́sàn gangan náà ẹ̀rí kódà ńgbà tí ètùsẹ̀ náà wẹ̀ wọn lọ fẹ́ pàyà rẹ wọn fẹ́ pàyà rẹ nínú àwọn tó jẹ́ wọn Yorùbá nù tẹ̀ tó bá ronú lọ́sàn gangan wọn fẹ́ pàyà rẹ gbogbo gbàtà àwọn kékeré gbàtà gbàtà ìwọlé ké àwọn nǹkan wọ̀nyẹn bó ti jẹ́ pé lù lọrin ni táwọn sọ yìí wọn a ìyẹn ronú lọ́sàn gangan náà rẹ̀ àbí kò tẹ̀ ìjọsìn gangan ní ìsìn náà rẹ̀ gangan ó ń ronú lọ́sàn gangan wọ́n máa tún wù ọ lọ́tọ̀ báyìí nígbà tó tún gbé tuntun kárí jẹ̀mọ́ àwọn èèyàn ti sí ni lọ́wọ́ nípa owó oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ẹ má ṣe báyìí mọ́ tó sì jẹ́ sí wípé nǹkan yẹn gan bí ẹ bá tún ṣe èèyàn gbà ládàá wọ́n tún sọ pé kọ́ mọ́ sí i torí pé òun kan ò ṣe kínní òun náà mà afọ́jú ń fa afọ́jú lọ́pàá nírú wọn torí ìdí eléyìí ìsínilọ́wọ́ níbi àwọn nǹkan tó kàn kọ́ téèyàn náà má mà dájú nípa rẹ̀ ẹ̀rí sọ́dákọ̀ lèèyàn máa gbà lórí ẹ̀ ànábì tó ní wàá fi bóde àdìkan sọ́dákọ̀ níbi kí ọkọ kọ́ bá yàwó ẹ̀ lásìpọ̀ ànábì ni yóò máa jẹ́ sádàkọ̀ fún abẹ́rẹ́ka ló fi jẹ́ sí wípé nínú Islam gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan táwọn èèyàn kà kún láàdá ńbẹ̀ńbẹ̀ ẹ̀ríkà láàdá ńbẹ̀ńbẹ̀ ṣe bá níbi tí wàá sọ eléyìí àwọn sọ̀rọ̀ àbáyé ni ya Rasulullah ìròjíṣẹ́ ọlọ́run àyà tí àdùn náà ṣàwátà wàtàkùn làwù bí ájírù èyí tó lọ́ọ́ báyàwó ẹ̀ tó tún jẹ́ gbádùn lára ìyàwó ẹ̀ ọlọ́run tó fún ọ̀rọ̀ ń àwọn lẹ́nu kọ́ọ̀lù sẹ́yìn náà mọ̀ yìí pé tọ́ba ẹ̀kọ́ bá lọ lè ṣe sì náà ń ta tọ́lọ̀ lè bá yàwó yàwó ń ta àbí tí yàwó yàwó náà lọ lè bá ọkọ ń ta sẹ́yìn mọ̀ yìí pé yọ̀ lẹ́sẹ̀ àbí kò ní lẹ́sẹ̀ àwọn sọ́ọ́bà náà ò lè fi sùgbọ́n ah, àrẹ́bí nípa kàdáàlìkà bẹ́ẹ̀ náà ni ìdáhùn àdó àfi àlàyé tọ́ba lọ lè bá yàwó tiẹ̀ àbí tí yàwó náà bá lọ bọ́kọ rẹ̀ káànà láwò àjò yọ gbàládà lóbi tó sì wọn ẹwù nǹkan torí Ọlọ́run ọkọ lọ wọ́n gbà ládàá lórí tí wọ́n tún ṣe ló fi jẹ́ sí wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn èèyàn kà kún Islam ẹ lọ fẹ́ àwọn àmì tí rẹ́dì báyìí ó tí rẹ́dì ó sì ń rẹ́dì mi ò tí rẹ́dì báyìí mi ò tí rẹ́dì ẹ sì ń gbára yín lásìkò wọ́n sọ ọmọbìnrin náà lọ́lẹ̀ lọ́kọ mọ́kọ rẹ wá jẹ́ mọ́kọ rẹ mi tí ṣetán dádì mi tí ṣetán báyìí mi tí ṣetán àti mi má rí báyìí ẹ ṣe ó sì ti ṣẹ́ oyún bíi mẹ́wàá Hmm? èyí tí ó sì sẹ kò jí ó dúró bí wọn bá ti parí ọmọ bóun ṣe ń flọ́ṣẹ̀ ọmọ oríṣiríṣi àwọn tẹ́bílẹ̀tì tóun ń lò ọmọ oríṣiríṣi ọgbọ́n tóun ń dá sí gbogbo eléyìí tí ń ṣe òun ní ẹ̀ṣẹ̀ wájú ọlọ́run tí wọ́n ń kọ ládàá pé ń ṣe lọ́hùn lẹ̀ ìsìpẹ́tọ̀ báwọn kóun fẹ́ máa ṣe irú ẹ̀ kọ́ máa ṣe lọ́nà tí ó fi máa gbà ládàá ọ̀nà oníwà àwọn ṣe tí ó fi máa gbà ládàá òun ni kọ́ lọ́ọ́ lọ́kọ òun ni kóun náà lọ́ọ́ níyàwó pé bí wọ́n bá ti ń ṣe é wọ́n tún máa kọ́ ládàálẹ̀ fún wọn ni wípé ní tí wọ́n ń ṣe wọn wọ́n sì ń ṣe sàárà fún wọn ọlọ́run abẹ́rẹ́ nǹkan torí ìdílé ló fi jẹ́ sí pé ẹ̀sìn wa ní Islam béèyàn bá ṣe lágbọ́yé ẹ̀ sí ní ó fi jí ọ̀rọ̀ ọrùn fún ní ó fi ní fọkànbalẹ̀ sí lónà òfin mọ̀ pé ah tó ọlọ́run ṣàforíjì fún mi àwọn eléyìí tí mo sì ṣe síwájú o mo gbọ́dọ̀ ẹkẹmi náà máa ní jójúmọ́ mo gbọ́dọ̀ máa ní àwọn ìtìsíwájú sí olóore kí wá ṣe pé situation kan tí wàá òkè ń bára mi kí n ti wá rí wípé à mo ti ká gara èmi náà ò ní ní nǹkan kan tí mo ṣe síwájú Ọlọ́run mọ́ ẹ rí i pé làdísì táwọn afáàbí fún ló kọ yí pé kẹtírọtù turukul khair àwọn ọ̀pọ̀ ojú ọ̀nà téèyàn lè gbà máa ṣiṣẹ́ olóore síwájú Ọlọ́run sọ ọ̀nà ń pọ̀ báyà bí ọ̀pọ̀ jàmáà ẹ rí i kó ti pọ̀ lónìí rànran tẹ̀rí àtorí pé ìlówó ni ń torí pé òlówó òun náà àìlówó rẹ̀ òun náà ó ní naa onye òun náà lọ́wọ́ ibi kó sórí rẹ̀ torí pọ́lọ́ ti sọ wọn alukọ̀rọ̀ ànìkú ẹlòmíì owó tọ́lọ̀ ń fún un náà ni ó mú wọn náà owó tó níhùn òun náà ni ó mú wọn náà ẹlòmíì sì ní kọ́lọ́hún ó fún un lówó òun ló fi rí iṣẹ́ àlùjànnà ṣe torí ìdí eléyìí eléyìí tọ́lọ̀ bá wá fún kálukú ń bẹ̀ kó kálukú náà gbọ́dọ̀ kọ́mọ̀ yìí pé bó lòun ṣe fẹ́ lò tó wò fi rojú rí ọlọ́run òun lọ pàtàkì nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́bi àdìsí yìí òun ni wípé àwọn sọ̀hábà kì í ṣe páyé ní máa múmú láyà tiwọn o ọ̀run ní máa múmú láyà wọn gbogbo tí wọ́n bá ṣe wọn ó gbèsè gbé ara wọn yìí pé tọ̀ gbogbo tí wọ́n bá ṣe eléyìí tá à ń ṣe yìí ẹja wọn rántí ọ̀run wọn rántí ọ̀run lábala ah, rẹ̀ bàbá tiẹ̀ ní àìní wa ẹ̀ẹ́ àmọ́ ah, torí rẹ̀ káwá ríra aléèyàn yẹpẹrẹ ṣùgbọ́n níwájú ọlọ́run kọ sáwọn olówó tuntun ní kó ogo ládá tán lẹ̀ báyìí ànábì wa tọ́ka wọn sí kínní o sí nǹkan táwọn ọmọ fi ní ládá. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí a tún rí mú bẹ́ẹ̀ òun ni pé gbogbo ibi tí yẹn bá ti jẹ́ olórí àbí gbogbo ibi tá a bá ti rẹ́ni tí wọ́n ti wá fọ̀rọ̀ lọ́yàn tá a rí pé nǹkan yẹn ń ba ẹni yẹn lẹ́mìí jẹ́ ká mọ̀jì ó tún gbé bànújẹ́ kúrò lọ́dọ̀ wa ká wá gbogbo ọ̀nà táàbì bá gbé ìbànújẹ́ yẹn kúrò ní gbogbo ọ̀nà tàwa gbàlagbàra yálà ó wá nǹkan kan wá sọ́dọ̀ wa tá a ní ni ká gbìyànjú ká ṣe nǹkan náà fún kó fi lè rẹ́ni kúrò lọ́dọ̀ wa ẹ̀rí àwọn kan náà àwọn ọmọ kéwu lánàá ilé kéwu ti kún a níbi á kó wọn sí mọ́ báyẹn bá wá fẹ́ wọlé kéwu àwa ni kò sáàyè mọ́ àgbà yẹn mọ́ ní kéwu lọ́dọ̀ wa lọ́hùn alágbà yẹn mọ́. ọ̀kan náà táwa fi sí ìṣáàjì tàwọn kan ní sátọ̀dé and sunday olùbẹ́ nìkan ṣe dénú ó ṣe lọ́ọ́ sunkún bá ẹni tó jẹ́ mùdírù wa ẹni tó dálé kéwúlẹ̀ kò yẹ dákun ẹ gba ọmọ ọba bẹ̀rẹ̀ sí sunkún mo ní kí ni wọ́n wá ṣe ṣé wọ́n ságbà ẹni àwọn ni wọ́n gbà mí tọ̀ bó ṣe yẹ kó rí náà nù kẹ́yìn àgbà ni o ẹni bá ti di pọ́ bá ti tiẹ̀ bá ti alágbára pé ń sunkún ìtọ́nà ní ká máa jẹ́ náà nù rẹ̀mí lẹ́kún lọ́lọ́run ní ká máa jẹ́ gbogbo ohun tí ń jẹ́ mùsùlùmí láyé rẹ̀mílẹ́kún lọ́lọ́run fẹ́ ká máa jẹ́ bẹ́ẹ̀ nìkan bá sunkún lọ́dọ̀ rẹ jẹ́ ọ̀rẹ́ ní jáde padà ó sunkún wádọ̀ rẹ rí ipò ọ̀rẹ́ jáde ipò jáde yálà nǹkan kan ló ní bùkátà sí ni kódà bí tó ń tó ní tó ń tó ní bùkátà ah, alhamdulilayi eléyìí náà gbé mi jẹ́ mi kódà olùwọ́n náà lè tí ó sì rẹ́rìn jáde látara kíni látara ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu rẹ̀ tó bá sọ ẹ̀rí tó fà bí kẹ́lí mẹ́tò tọ̀ yí bá ọ̀rọ̀ tó jáde dáa ọ̀rọ̀ dáadáa tó jáde lẹ́nu rìwáyà mi jẹ́ ká mọ̀ ìpé kíni o sọ́dákọ̀ náà ni ó máa jẹ́ ṣùgbọ́n bàtẹ́ nìkan sunkún wá dọ̀ rẹ wa ni àwa náà asọ́gù ni asọ́gù ni ká tún dà wá sí dà yìí nígbà tí wọ́n sọ bẹ́yìn náà tẹ́yìn náà tẹ́yìn náà tẹ́yìn náà tẹ́yìn náà sọ ẹ́ sọ kì í sàsìkò òun lọ sọ yìí wọn fún un jọkọ rẹ ní jáde náà tó bá wá rẹ jáde wọn padà wá tó kó wa nǹkan tó wá mọ̀ nípa ẹ̀ wọn sì lè wá ta á máa lè já sọ pé tọ nǹkan báyìí lọ ẹkẹyìn náà ṣe nǹkan báyìí lọ ẹkẹyìn náà ṣe ní wàá fún un ní mọ̀ràn torí ìdílé inú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ lọ́dọ̀ ànábì òun nìyẹn pé ànábì pààyàn lẹ́kún ànábì máa rẹ̀yàn lẹ́kún ni bákan náà nínú àwọn nǹkan tá a tún rí mú ń bẹ̀ òun ni pé iṣẹ́ ìpeniṣẹ́sìn iṣẹ́ gbogbo wa ni ṣùgbọ́n pẹ̀lú kíni o pẹ̀lú mọ́jẹ̀mú káwa náà mọ̀mọ́ dájú tá a fẹ́ pèèyàn sí lórí ẹ̀ níparí tá a fi kó ńlẹ̀ òun ni wípé gbogbo àwọn ọmọdé ọ̀dọ́kùnrin àti gbogbo àwọn ọ̀dọ́bìnrin tó ṣe wípé bàbá ń pè é ìyá ń pè é lọ níyàwó lọ níyàwó ìtì ìṣetán bódìgbà bá ṣe parí master àbódìgbà bá ní phd lọ́wọ́ àbódìgbà tí n bá ní ṣọ́ọ̀bù ńláńlá tí n bá ní àwọn investment ńláńlá tí n mówó wọlé bódìgbà tí n bá kọ́lé bódìgbà tí n bá ń gun mọ́tò ìsìn ṣe kínni ó sì ti fẹ́ ba yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn ọmọ jẹ́ ń ta ó ti fẹ́ ba yí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ jẹ́ ọlọ́run náà máa tóun dá sí wa ọmọ tóun dá sí wa la torí ẹ irun náà ni ìjọ da sáwọn màláíkà la nítòfi sí wa la ó ti mọ̀ pé tó bá ti tó táìmù kan yóò béèrè fún yálà lọkùnrin ni àbí lóbìnrin àrẹ́bí wa jẹ́ ká mọ̀ sí pé nígbà wọn bá ti ń tó táìmù yẹn lọ lọ́kọ nígbà wọn bá ti tó táìmù yẹn wọn náà fẹ́yàwó tó bá ti ṣe lọ́nà tọ́tọ́ ẹ mọ̀ gbàládá lórí ẹ̀. a sì ń bí iná pàdánù sọ pé tọ́ ọ bá ti ṣe lọ́nà tọ́tọ́ ẹ̀ṣẹ̀ lọ́mọ gbà o lóòótọ́ wọ́n ló pọ̀ ń gbádùn ọ̀ gbádùn ẹ̀ṣẹ̀ lọ́mọ gbà yálà lọ́kùnrin ni àbí lóbìnrin torí ìdí eléyìí ẹni bá ti tó ìyàwó ní kọlọ̀ ní ẹni bá ti tọ́kọ ní kọlọ̀ lọ́kọ Islam sí àwa kọ́ gbé gbogbo àwọn bùkátà yẹn Ọlọ́run ní ó gbé akálàṣe èèyàn náà gbọ́dọ̀ ti àárọ̀ múra ìwọ náà tààrọ̀ múra wọn náà wà á gbogbo lọ wá bá a dé nígbà tí òbí máa tó táìmù gbà tá à ń sọ pé ẹ kó ti ní àwọn ẹ kó ti lọ́kọ wọn náà ti ní àwọn àfojúsùn kọ̀ọ̀kan ẹ̀rí wọn náà ti láfojúsùn kọ̀ọ̀kan gbàrádìlà ti parí yunifásitì báyìí kí náà wá sí ọ̀rọ̀ àbẹ̀lẹ̀ òǹkọ́ lọ́n kó ṣe ṣe alábàríkà ọlọ́run ọlábẹ́ẹ̀bẹ̀ ń ọlọ́run mọ̀ bí ó ṣe ṣe tó fi gbogbo fi já rọrùn àbẹ́lẹ̀ bàtà lánàá àánú ẹ̀ ilé ìtàwé lónìí náà kọ́ lọ́n kó lò láti fi tún gbèsè ayẹnìkọ̀ọ̀kan wá ṣe àtàwátá wí àtàwátá gbọ́ abẹ́rẹ́ bàtà lánàá àánú ẹ̀ kọ́lọ́n kó lò kó tá a fi tún gbèsè ayé nìkan kan wá sí bìrámàtì yà arhamur rahimin wa sallallahu muhammad wa ala wa sahbihi wa sallim wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.